المقامة الثامنة المعرفية هذا هو ما بقول هو الصبايك موري nínú àwọn ìmọ̀ ọ̀gbà àwọn oníjà méjì kan ní bí wọ́n ti tapẹrẹ bóde nìyẹn ìlàkọ́ọ̀dì màárọ̀tì jama àfàfàgbọ̀lù ìlàkọ́ọ̀dì màárọ̀tì anọ́ọ̀mán lọ́sọ́dọ̀ adájọ́ màárọ̀ anọ́ọ̀mán ìlú níjẹ́rẹ́ ẹ ìkan náà méjèèjì àlàáfíà balẹ̀ ní nǹkan tí máa ń dùn méjì ìyẹn ni pé adùnmádẹ̀ẹ̀fẹ̀ àti adùndẹ̀ẹ̀kẹ̀ gbogbo ẹ̀ pátá ló ti lọ fún un ọdún ìbò ìbáyìí kéèké òun wá dà gẹ́gẹ́ bíi kíbọ̀ ni pọ̀pá lóhùn síjọ nìyẹn ṣéèkù yẹn àgbàlagbà yẹn wá sọ báyìí pé ọlọ́run dákun máa ń fún adájọ́ ní agbára gẹ́gẹ́ bóun náà ṣe máa ń fún lágbára ẹni tó bá gbẹ́jọ́ wá dọ̀ rẹ̀. ó ní mo mà ní mọ̀múlòkà yàní ẹrú kan rọ̀ṣí kọ̀tùlùkọ́tì tó ṣe pé ẹrú tí mo sọ pé mo ní rọ̀ṣí kọ̀tùlùkọ́tì ìyẹn ni pé òórò rẹ̀ ọdọ́gba lóòrò rẹ̀. ẹ̀ẹ̀kẹ́ rẹ̀ náà tún nìyí. Ah, kí ló tẹ̀lé náà ọjọ́ ìjọ tó ṣe kí ni ọjọ́ ewu tó ẹ̀ẹ̀kẹ́ rẹ̀ ń kọ́ ewu ni. ní máa ń ṣe sùúrù lórí wàhálà. nígbà yọ gẹ́gẹ́ bí ẹ̀sìn. yóò sùn láwọn ẹ o wọ́n ní sẹ́jìdù fi kíni o fi sàmúhùn ẹ mọ́sá àlùbárọ̀ wọ́n ní máa ń fura ìtẹ̀mú tọ́ba wà ní àsìkò kẹ́ni àkókò ọ̀yẹ́ yóò fura sí òtútù mú gbà yẹn. wọ́n ní làákàyè ó sì ní jàdù. ó mú bérebére ó tún ní bí ẹnu ọkọ̀. ó sì tún ní kíni kẹ́sìn ìbàdàn ni ó ní àtẹlẹ ọtọ lọmọ ní kanú ó tún wá lẹ́nu ní òde yìí nẹtinẹt ìmọ̀ ń sáyẹ̀ jẹ ìlìsà ní nẹtinẹt pẹ̀lú ahun kan èyí tó já sí pé pẹ̀lú ahun tó ṣe pé pẹ̀lú ahun tó jẹ́ nẹtinẹti tí máa ń yíra sẹ́mà tó báyìí tí ń jó pélépélé àwọn tí ń jó pélépélé. tẹ́rìkùlù ní sì tún máa ń wọ nínú zayin zaili yẹn òun náà ni irú mo ti so èyí tó ṣe pọ́fẹ̀ tó tóbi a máa fi hàn nínú ibi tó dúdú àti ibi tó funfun. ẹ a tún máa ń sunmu bákẹ́ náà sùnmọ́ kìí ṣe máa bàtà o. ẹni tí máa ń ṣe wá àti ibi tó tún jẹ́ lẹ́sẹ̀. ó tún jẹ́ ẹni tó ṣe pé máa ń fara pamọ́ yóò fi yọjú ẹ a ti fi àdámọ̀ rẹ̀ lórí kọ́ máa wúlò fún yẹn ẹ ó sì tún jẹ́ tó pé mi tó wá à ní máa ń gba tèèyàn níbi tó fún àti ibi tó fẹ́ tí ọba gé nǹkan òun ni ó sọ pọ̀ jẹ gbogbo nǹkan tó bá sì ti pín nǹkan kó lọ́dọ̀ rẹ báyìí nǹkan yẹn máa pín ni tó bá ti pín àìníye ìgbà tó ti ṣe bọ̀ yìí sì hàn ó sì kẹwàá báyìí ṣe bọ̀ yìí hàn ó ní àìsí ní ìgbà míì tó dájú pé janet alẹ́yìnká yàní ó ṣe sùtá fún ẹ bí kí wọ́n lé ẹ̀sà tí mo jìnnà yà ní kí ẹ̀sà yẹn lọ́gbẹ́ àìníye ìgbà tó ka ọlọ́gbẹ́ fà áìlà mẹ́ta tó ti kó sùtá bá ní. ẹ wọ́n mọ̀lìmọ́lá tó tún wá jẹ́ ni tó jó yẹn bí kí wọ́n fi náà jó yẹn. ó ti sẹ́ ọ̀dọ́ yìí tí mo mú wáyìí. ó ní kí n yáwò ní kété tí ń sọ ẹrú bèrè ó ní kí n yáwò lè láti lè ṣe sí pàtàkì kan èmi náà fún pé lọ ṣe sí ìtumọ̀ nígbà rọ̀ ẹ lórí lọ mú àǹfààní rẹ̀ àǹfààní rẹ̀ ṣùgbọ́n làbọ́ ọlọ́run àti ó sì gbádùn ẹ̀gẹ́ nígbàdùn tó pẹ́. nígbà tí ọ̀yà ọba gba irúbìnrin yẹn padà sọ́dọ̀ mi ó ti jábàálẹ̀ rẹ̀. ó sì ti mẹ́ níbẹ̀ pàtàkì kan tó yẹ pé mi lè yọnu sí rẹ̀ láéláé. ọ̀dọ́ ọkùnrin yẹn bá sọ báyìí pé ó ní sẹ́ rí àfáà yìí bàbá àgbàlagbà yìí nílẹ̀ lẹ́kọ̀tọ̀ kódà ó sòdodo ju àlùkọ́tọ̀ lọ bí kí wọ́n sọ pé ó sòdodo ju ẹyẹ lọ. ọya ọ̀sẹ̀ wà tó ní mọjá yẹn mistake ni obìnrin nínú ọmọ bàdí rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn ó ní ẹ̀sìn wá wo mo sì ti wá pẹ̀lú owó díyà bá lọ́gbẹ́ owó náà ń pè oòrùn mọ́ àhánsù ewu tó ti pé mo ti bàjẹ́ bẹ̀ mo ti lórí rẹ̀ mọ́ mi lò ó ká èmi náà fóun tó ti pé ẹrúkùnrin tí mo fún yẹn òun náà fẹ́ ròyìn sọ̀dọ̀ ọ̀sẹ̀ bùtà náà síbà àtọ̀rọ̀fáì etí rẹ̀ méjèèjì bára wọn mu. wọ́n lọ fi fi àwọn alágbẹ̀dẹ tí wọ́n mọ̀ nǹkan rọ. ọmọ kò ní bí ìdọ̀tí àti láìpẹ́. ó ní sẹ́ wá rí àyè rẹ̀ máa ń bárẹ́ yàní ibùsọ̀ kalẹ̀ sí rẹ̀ máa ń bárẹ́ ìdúgbò ojú yóò ṣe lè sàn ní máa ń sọ́bíẹ́sì ìfúrí nǹkan ní dáadáa yìí máa mú gbèrú bákan náà wọ́n yóò ní al-insan yìí máa ń fún yẹn lóúnjẹ yìí tún máa ń sọ ahọ́n tọ́bẹ̀ dúdú nǹkan báyìí nǹkan yẹn rẹ̀ wá àbí ọ̀tọ̀ rẹ̀ ìsùn wídà ẹgbọ́n mi tí a bá mú dúdú nǹkan jáàdà yóò tọ̀ rẹ̀ mbẹ́ ọ̀yà àbí tọ́bẹ̀ sàmì sí nǹkan yóò sàmì yẹn dáadáa tàbá wá fi pèsè wáhata azad yóò gbóyàn ní ẹsẹ̀ káńtó kan gbogbo ìgbà yóò tọ́ bá ti béèrè àlésí lọ́dọ̀ rẹ̀ yóò tún má lè fi wá kèé dúró sáàyè kan ó kéré nígbà tí ó fẹ́ yàwó yàwó méjì ni máa ń fẹ́ ẹ̀yin máa ń tọrẹ pẹ̀lú ohun tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò sì ga níbi ọrẹ tí bá ń ta yẹn yóò sì máa ń tẹ̀lé ẹlẹgbẹ́ rẹ̀ mí pin náà kódà bi ọ̀wà nù fámìlì rẹ̀ àti máa ń gbádùn rẹ̀ pẹ̀lú ọ̀ṣọ́ rẹ̀ kódà bí yóò ní tàmá àti rírọ̀ rẹ̀ adájọ́ ni ẹ wá ọjà bóyá kẹ gbogbo bẹ́ẹ̀ ní mi sí gẹ̀ẹ́sì gbogbo bẹ́ẹ̀ ní ní wọlé rúbìnrin ẹ̀ ń rẹ̀ eléyìí fún bẹ́ẹ̀ ní tó wù fún ọ bóyá kẹ́ ṣàlàyé ohun tí máa ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ níbẹ̀ ẹ̀fọ́ ìṣẹ̀lẹ̀ sí ni ẹ̀fì rẹ́gílà ni ẹ lọ fọ́ nínú gbogbo ààrẹ yóò kù fẹ́ fún ọ wọlé gbogbo ọdún tó àwa lásán là lákẹ́yìn. so o ní bíbẹ̀ kọ́ wà á là kọ́ bí iná so bíbẹ̀ kọ́ ẹ jìnà sí mi mọ́rán àfá hálìbìlà wọ̀sá wádàá fàdìkárọ̀ mọ́t sí ẹ̀dí aláàkátọ̀ ìm mísìlì làmọ́ yàzàbò tó mẹ́fẹ́ wádàá fàlámù yàrá ṣẹ́yìnkù áńyùsá níhàní yàrá ṣìhà ìdìrọ̀ àtàwùdàá bàlùkọ́là á sì ní búrọ̀ táǹtù máa sílò ha a ó kì í màdá padà àǹtùjà wílà ha wàdà kọ̀mílì ráhánà làdáyé wọ̀nà ìkà fi ha tó padà ń tàzà wádà ha. فرعين مرها لرهنها ويديه làkòtòrò à ń tẹ̀fúnkà lẹ́rùwádàá fáfúrú bìdá sáré ìdáwọ̀rọ̀ kánàdì wárúsì ìmọ̀ àbúyẹ̀kùn tààwádà. wọ́n ti torí ọ̀tá nǹkan láti gbà yí àárà ní erípẹ́rà tán abẹ́rẹ́ lọ́mà yá mi. òun lẹ́rú bìrì ti wúyà lè arúgbó àti mọ́ra ti máa fi rin aṣọ gọ́gọ́ wú tó ti pé gbígbó ó ti ba sọ́ọ̀lì jẹ́ wọ̀sá wádà ó sì ti dúdú rẹ̀ fàdíkàrà mọ́ ti fi yẹ̀ ní àlàkàtọ̀ ní abẹ́rẹ́ bá jáǹdì mistake nẹni by mistake mi ní lọ́dọ̀ mi lámájà zábùtù mi kí wádà ha nígbà tí mo fa ìjánu rẹ̀ báyìí. kọ́lá mi yàrá ṣéèkù ayé sábì hàní ṣéèkù wá ló wọ̀n gbẹ̀mẹ̀ mi bí àárín ṣe ha pẹ̀lú owó tí mo san. ibi rọ̀ àtà àwòdà ha nígbà tó rí wípé mo ti ba abẹ́rẹ́ yẹn jẹ́ mo ti tẹ̀ ẹ́ abẹ́rẹ́ ti tẹ̀ bálí kọ́ọ́là bí kò sí pé ṣé o sọ pé ha ti rahana làbẹ́ abẹ́ ha ti ibùra dáńtò mọ́ ha lọ́ba mábẹ́rẹ́ mi ìtọ́jọ́ wá o a ó kì í mọ̀ bada àtúnjà wíńdà ha tọ́ bá sábẹ́rẹ́ ti tán ó ní bá ẹ̀ wàdà gọ̀mẹ́lì rahana làbẹ́ yìí ó ní ìró òbí ọwọ́ afẹ́rí sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ wọ̀nà yìí kàbí áásùn bàtà ń tàzá wádà ha ìyẹn ní pé irú yẹn nẹ̀ nílẹ̀ yìí kà ó ti ẹ̀ ti tó fún gan. sùpàtà tí ò ní wulẹ̀ tún wo láì sí kankan tó ṣẹlẹ̀ sí abẹ́rẹ́ òun mọ́ tàzá wádà ha ní ohun tó ṣe pé ọ̀sà lẹ́sà fàlàáìnù máa rí ha ráhánì yí wáyà jù wọ́n ní fẹ́ wá rí ojú òun ó di ohun tí wọ́n lé sí ròsì ìráhìnì yìí nítorí bóun ṣe fi sìrọ̀ òun dógò wọ́n yẹ̀ di ọwọ́ mi gẹ̀dẹ̀rẹ́ o tẹ̀sùrù ó kuru ani àǹtẹ̀ fún kàmírì wá dáa ha mo ti ẹ̀fẹ́ ju tìró nílẹ̀ fásitì mi láṣárí fi torí bẹ́ẹ̀ wòye sí àlàyé mi yìí háza ní sáyẹn ẹ ti rí wòye sí àlàyé mi yìí gáwọ́rọ̀ ọmọ kánẹ́ẹ̀tì pé àtọ́gbòsì ni mí ní ìrówó abẹ́rẹ́ mi wárìfì sàánú ìmọ̀lábíyẹ̀kú sàá wádàá ha fẹ́ntọ́ ẹgbẹ́ kì í bá a sábà láti bàǹkì orí nǹkan jẹ. ọ̀nì adájọ́ bá dojú kọ ṣéèkù àwọn àtọ́wá yìí pé ó ní ìwọ náà sọ tiẹ̀ náà ṣùgbọ́n má parọ́ àwọn àtọ́wá yìí àkùnsámú tòbí lèmọ̀ṣẹ́ àárẹ̀ lè harámì wà mọ́n dánmọ̀ nínú ẹ̀ẹ́dì kí náà àbíkẹ́ni àkùnsámú tòbí lèmọ̀ṣẹ́ مشعر الحرام ومن ضم من الناس الناسكين خايف من لو تعفتني الأيام لم يرني مرتهنا ميله الذي رهنا ولا تصديت أبتغي بدلا من إمرة جالها ولا ثمنا لكن قوس لقطوب درسكني بمسميات من أهل وأهل وقبر حالي كقبر حالته ضرا وبؤسا وغربة وضنا قد عدل الدهر بيننا فأنا نذيره في الشقاء وأنا láàrú àyẹ̀sẹ̀dé òpápá mìíràn wádìí yìí lámọ gàdá bí ẹ̀dà ìyàmọ́ rẹ̀ táhànà wọ̀lá mọ̀jálà lè àbìyàdé ọ̀ kìtàwọ̀ tẹ̀lẹ̀ àbúwì. فهذه قصتي وقصته فانظر إلينا وبيننا ولا ولا تسامد في المشهد الحرامي مبورا آية جوسي تنبني بمزدلفة مبورا ومن ضم من الناس كنا خيف منا خيف منا مسجد الخيف بذي من قوي صلى جوسي جو لو ساعة فاتني أيام تجوا أيبا سانو مني لا بيارو نيمو لتهينا ميلا هو kò ní rí mi lẹ́ni tí ó gba ìdógó tìró rẹ̀ alẹ́ ní rọ́hánà èyí tó fi dógó wọ́n là á ta sọ́ńtẹ́ẹ̀sì èmi ò sì ní kọjú ìní ìní káyàjà abútẹ̀gí bàdà láti gbọ́ pé wárọ̀ mi ní bọ́lá tí níbi abẹ́rẹ́ kan gáàlà ha tó parun wọlé àtàmọ̀nà ìní sọ pé gbowó láàkín kọ́ sàlùkùtùbì àmọ́ fa ewu gbà tẹ̀rìṣùkù ní òun lọ́mà sábà mi bí mùsùlùmí yá ti pẹ̀lú parun ìmú tó lè pààyàn rú bí ní ahùn náà níbí ìwáhùn náà àti lọ́hùn yẹn wà kóbóró hali ìmọ̀ ṣe sí mi kà kóbóró ha láti rí ọ̀dà bíi ṣe sí ìṣẹ́ náà ní tó rá nínú ìnira wọ́n bó sáà àtòsí wọ́n gbórí bàtà àti ìjájèjì wọ́n dọ̀nà àti ìkáàrẹ̀ kọ́dé àdàlà fa àná ìgbà tí ṣe láàrin wa èmi wá nìyí o nàbí rúwó akẹgbẹ́ rẹ̀ mọ́jẹ́ fi ṣàkọ́ ìníwájú lọ́rùn iwájúwájú nínú orí burúkú wàhùwà àdẹ òun àtẹ̀mí kankan náà làwọn láhùwà ẹ̀sẹ̀ ní ìhùn pákà mìíràn wádìí yìí o ó ní òun wá nìkan lágbára àti gbá ilé ìdúró rẹ̀ mú láàmú gàdábí ẹ̀dí mọ̀rìdáhàná nígbà tí ilé ìdúró rẹ̀ ti dọ́dọ̀ mi ní ohun tó fi dógò wọ́n là á mà jáálé lè dín kìzáàbì ẹ̀dí kò sí sáàyè fún mi náà nítorí òsì ọwọ́ mi fún fífi ọwọ́ mi láti yọ̀ǹda rẹ̀ fíìyè sì sáàhùn tó ti pé máa lè ìgbàláyé máa wà fún mi lè àfúwì láti bójú kó òkun ìrẹ́jà nígbà tó ti fa ilé ìṣirò mi fàhádì yìí kí n sọ sí ọ̀kí sọ́tù eléyìí ní wọ́n lànà torí bẹ́ẹ̀ wò kí ló ṣe fún wa wà rí wa o àti pé kí ló fún wa ọ̀yá. ìgbà tó wá di pé adájọ́ sọ ìtàn ọwọ́ kílíà yìí pé òtòsí ni wọ́n bùkátà wọn kílíà sí àti eré ọ̀pọ̀ ẹ̀sẹ̀láìsẹ̀sẹ̀ àbí kílẹ̀ máa ń pè níbi tí wọ́n sọ sọ láìsí lé lórí bí ah, ibi táwọn ẹni yìí dé dúró ní àwọn eléyìí máa fọ́ bára àtọ̀rọ̀ ọba yọ fún kan sí wọn lábẹ́ bí títí ń kírun ọwọ́ aṣọ fáwọn méjèèjì ẹ lọ fi parí ìjà àní ẹ fi pín ìjà yẹn ṣéèkù dónel hadabi ṣéèkù bá jẹ́wọ́ bá pàtì kọ̀fọ́mọ yẹn. Àrà wájú lè jẹ́ sí lálẹ́ abá ṣéèkù bá sọ pé mi nìkan mọ́ dání lọ́rọ̀ gidi ni òun kì í ṣe pé bí ń sáwàdà ọ̀yà ọwọ́ aṣọ fọ́mọ kékeré yẹn ó ní sórí ìlàjì máa jẹ́ tèmi bọ̀bọ̀ láti ẹ yọ máa jẹ́ ìlàjì pé mo ṣe dáadáa fi ọ yá ẹ̀hẹ́n tó báṣẹ náà ìpín ìṣe átúnjẹ tèmi ìyẹn máa jẹ́ owó ìsẹ̀rẹ̀ abẹ́rẹ́ mi jẹ́ lọ torí òdodo mọ́sàn yìí ní ìdí sí gbọ́mọ̀ ọ̀ torí bẹ́ẹ̀ kó lọ́dọ̀ bí ọyá gbalẹ̀ ìṣòro rẹ̀ ọgbọ́n náà wọ́n ti sẹ́wà ìdìmọ̀ hádàdà ètè ààbọ̀ ọwọ́ asẹ́rí sí ọ̀dọ́ yẹn tó ti ń sì lè mọ́ àdásà fún un tó fẹlẹ̀ sí yẹn kí lọ́sẹ̀ rí sọ́dọ̀ lọ ìkìtì ààbò ìbànújẹ́. wọ́n bá ti rí pé òjò bá sú ní sẹ́mẹ̀ rẹ̀ ojú rẹ̀ ní sọ̀yàn ojú lérò rò. wọ́n ní ẹni tó wá jẹ́ kọ́ adájọ́ yẹn kọ́ jẹ́ mọ̀láhù adájọ́ bá ti kí ni ọba sàn àtò rẹ̀ wọ́n ní inú inú ìbànújẹ́ wá fọ́ wá ṣe ó kuná lọ́dọ̀ adájọ́ lórí dínẹ́rù tó ti lọ pé àtúwòyè àti mo fi ṣòfò ní. ẹ ò bá wọ́n bá lè báyà làwù. owó lọ́kẹ̀já sí pé adájọ́ yẹn ohun tó ṣe ni pé wọ́n padà kó igbá àyà ọ̀dọ́ yẹn jọ. wọ́n bá lè báyà làwù ẹni sòrò wọ́n bá lè báyà làwù ó kó igbá àyà rẹ̀ jọ. wọ́n bá lè báyà làwù àti kọ̀ọ̀bà òlé tí ń fún lọ́kẹ̀ yẹn ọba kódọ pẹ̀lú gbófun nìkan náà ọba tó padà fún àwọn dùrọ̀ ìhìmọ̀ àwọn flavour kéékèèké kan oko òkun rọ̀dọ́ kàdí ha òun ló fi sẹ̀rí fún ọwọ́ àtọ̀ fáwọn méjèèjì ẹ má jọ ṣàṣepọ̀ mọ́ o ẹ sì lọ sí ìjàdànù láàrin ìlú àkàmọ́ sí ẹgbọ́dọ̀ wá bá bí kọ̀tù mọ́ láyé yìí o ìrọ̀lú kò sí lọ́dọ̀ tèmi àpò owó tí máa gbé fún gbèsè o àwọn méjì bá dìde lọ́dọ̀ adájọ́ lẹ́ni tí wọ́n ń joló sí ọ̀rẹ́ lọ́ta wọn tó ṣe pé wọ́n dá láhùn pẹ̀lú pé wọ́n sọ pẹ́ fún wọ́n ní ṣùgbọ́n adájọ́ yìí ìbànújẹ́ rẹ̀ àti ìnira ẹ̀ka ẹ̀rọ tí ń bẹ fún iná rẹ̀ òkú láti gbà tí òkúta rẹ̀ ti gbóná bákẹ́rẹ́ ìbànújẹ́ ti ń bẹ fún gẹ́gẹ́ òsì ìrọ̀lẹ̀ láti ìgbà tí àpáta rẹ̀ ti sẹ̀rì tó ti sẹ̀rì. ẹ mọ̀ bí kéèyàn dákú lórí lọ́dọ̀ adájọ́ tó fi ti fi adájọ́ padà tají níbi dídákú rẹ̀. ọwọ́ akọsídà àwọn ẹ̀bẹ̀ wà sí mẹ́ àwọn ọ̀tún òsì àtẹ̀kẹjọ ọ̀yà ọwọ́ àtọ̀wá ìlú ó ní wọ́n mà ti fún ìfúnra mọ̀ mímú bákẹ́lẹ́ ìfúnra mi tó fún ó fún mi nírò àwọn méjèèjì elédè mà ní wọ́n wọ́n ọjà kẹ̀kẹ́ ìjà tí wọ́n parọ́ rẹ̀ kò rí bẹ́ẹ̀ bóòkù ti fẹ́ mọ ìró àwọn méjèèjì ní o sì ṣe fàyọ àṣírí àwọn méjèèjì. Òṣogbo láti ẹni tó wá jẹ́ onímọ̀ tọpọlọ rẹ̀ pé nínú àwọn ọjọ́ ọba ẹ̀yìn adájọ́ yẹn lòun bá dìde tí ọba sọ fún báyìí pé òun ló sì jẹ́ ògùn lẹ́jù àbí ló ta wàràwàrà nínú ògùn lẹ́jù mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹ mọ̀ pé ìyẹn máa ní bí aró alukoro tó lágbára òun ló dìde ń jẹ. Àbọ̀ ìhì mọ́, ó ní kò lè rọrùn láti fàyọ ewu tó pamọ́ lára wọn. Àwọn méjèèjì náà wọ́n tún ní àṣírí ara wọn ẹni yẹn bá tọpa wọn àwọn náà gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀kúyẹ́ ẹ ọfẹ ọdún ọlọ́run dáwọn padà wá fẹ́ kóhùn dáwọn padà sọ́dọ̀ adájọ́ ìgbà tó wá di pé ọdún ìwà ẹ̀yẹ́ ni pé náà méjèèjì déwájú rẹ̀ ọwọ́ àtọ́ fáwọn méjèèjì pé ṣíṣe bàkìrí gbìmọ̀ ẹ ṣàlàyé fún mi yàtì sínú bàkìrí gbìmọ̀ òwe ni o ẹ òwe ni o ìyẹn ni pé pàápàá yìí ẹ fún mi wọ́n lákùnrinlẹ̀ ní sẹ́mi àti mọ̀kìlì kùmọ̀ ẹ sì ní fọkànbalẹ̀ kò ní sábò sí kẹjọ ọ̀sẹ̀lẹ̀ ní ẹ̀sẹ̀ yìí lẹ̀ dá wọ́n ọmọ èké bá ń bẹ́sẹ̀ sẹ́yìn tẹ̀ wọ́n sàkọ́là òun bá sọ pé à ní ẹbí ti bá jẹ́ o bàbá yìí ló pèjọ ìsàkọ́là ni bí kéèyàn fẹ́ wá yàní ẹmọ bí kéèyàn dọ́jà padà òun wá àforíṣi bíi pé ẹmọ kan bí kéèyàn kò wàá kó dámọ̀ ṣéèkù bá bá wájú pé kí ni ọba sọ báyìí pé wọ́n ní àdẹ́sàrò di yò wàhálà wàhálà di wọ́n sì múlò bílmàkbárì méjì lólè hásàdì wọ́n mọ̀ ta àjásíyẹ́dòwò wọ́n láyẹ̀ yìí bí ìbọ̀rọ̀ sí ìyàwó mọ̀ wọ́n bí ìrìnwádìí. وإنما الدهر لمسيء لمعتدي قال

wàlìmọ́ọ̀tù ní páàtù lànà bèlè máa rí sọ̀dí ìlàmúyò fàájì ìyáwó máa fàájì àbíjáde wọ́n ní àdẹ̀ sàrújì yù sàrújì ni ní wàhálà wàlàjì ọmọ mi ni wọ́n ṣe bólú ìlmàkùbárì mi sí lólẹ̀ ásàdì ọmọ kìnìún tàbá fẹ́ múrò rẹ̀ wá sí ìyá rẹ̀ náà wọ́n mọ́ ká ájá sí ẹ̀dùn rúwọ̀ láyẹ̀ jí ọwọ́ mi ọ̀kọjá là ọwọ́ ọdún ẹ̀mí ọ̀kọjá là bí ibúra sí yáwó mọ́ níbi abẹ́rẹ́ kẹjọ kan wọn la fi ìlú ìríwá di kò sì sí lè dúró kẹtọ́ dàwá pọ̀. wọ́n yín náà mọ̀ ga olùkò sí olùmọ̀ ọ̀jẹ̀ àfọ́gbà tí máa ń sa tí máa ń kọjá là mọ́ọ́lá ti lé òbí sọ́dọ̀ wa àtàgà lẹ́jìnlẹ̀ bí tá a fi padà jí láàárọ̀ lẹ́bi tí ń wọ́ ọrẹ káàkiri. ọrẹ kí ni òun kó lànà ní rọ́ àti gbogbo ẹni tọ́wọ́ rẹ̀ lọ́rẹ́ nú ásídìlì mọ̀ orí dì tàbí gbogbo ọ́ọ̀dù tó ń sí ọrẹ bẹ́ẹ̀ tàbí ká gbogbo ọrẹ gbogbo fúlàní irọ́ àti gbogbo ọrẹ tí máa ń bẹ lọ́wọ́ àwọn àti ábíbí ni mòrídì tó tún ní gbogbo wọn kò lè jáde lè káfí àti gbogbo ẹni yóò tó lè fóun máa ń di ọwọ́ àgbà lọ́wọ́ rẹ̀ mọ́gídó olélíyà ẹni tóun ó diwọ́ tiẹ̀ bẹ́ẹ̀ kó lè fáńdì pẹ̀lú gbogbo ìlànà ọ̀bẹ kó lè mọ̀ bìlìkìsì á sọ̀rọ̀ gidi gbà ní ìdílé àjìdá sọ̀rọ̀ gidi bá wúlò wà ẹ̀ la mi dàdí dígbò bíbẹ̀ bíbẹ̀ kọ́ ète lálò nílẹ̀ ìdílé bá rọ̀ ṣí hà táàfi rí ìrì ìyẹn ni pé táàfi rí ọrẹ kó jọ. ìlànà hansi sọdí lọ síbi èrè jẹ àtọ́dì èyí tó lè sẹ́yìn lóògbé. wọ́n lò ń pín ìdàlẹ̀ ọ̀hún mọ́ra tẹ ọjọ́ ayé wa ní àyè ṣe àǹkàdé pẹ̀lú tẹ̀mí ìfúnpẹ̀pẹ̀. wàlìmọ́ọ̀tù ikú o bí fáàdù lẹ́yìn ìgbà yìí lánàá máa rúkọ̀ ní ojúlú gọ̀dì wa. ń yóò bá jìnnì yàrá tí ọ̀gá dé lónìí fàájá fígàdì yóò sì wá lójijì lọ́la. adájọ́ wa láì ká ó dà láàrẹ. kí ló fi ń da tó àwọn iṣọ́ tí ń tí ì bá fẹ́ pèsè ìbẹ́ lára rẹ̀ làmínú ló mọ̀ fèrè èmi wà lẹ́nu tí ń kìlọ̀ fún ọ sọ́ra má wà ìyẹni pé jẹni tó wà lẹ́nu tí ó sọ́ra ọ. lẹ́yìn eléyìí ọ̀ gbọ́dọ̀ lọ sí ètò sáwọn adájọ́ mọ́ torí bẹ́ẹ̀ fáyà ìgbanimọ́ àwọn adájọ́ èyí ti gbogbo ajẹ nípa ló lè gbẹ̀mẹ́ o èyí ti gbogbo gbàlá lè gbọ́ àwòrò wẹ́rẹ́ o ṣéèkù wa sàlùkáwà ní kóun máa tẹ̀lé mọ́rin rẹ̀ èyí pé òun sì máa sọ́ra ìyẹn ni pé òun ó síwọ́ níbi ìmàdàwọ̀ rẹ̀ rú tóun dọwọ́ rú káàkiri yẹn ọba kò ní agbègbè ọ̀dọ̀ adájọ́ yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni ète ọ̀dàlẹ̀ ìhẹ̀ níwájú rẹ̀ tí yẹn rí pélé tèmi harrison mahmoud wa sọ báyìí pé èmi peter sọrí fi làṣà èmi ò rí ìkẹjọ tó dé pọ̀ nínú gbogbo fíìmù rí peter sọrí fi làṣà nínú àyípadà àwọn ìrìn àjò náà máa ń fi yẹn bí èsì karú ẹ nínú àwọn tíra sífìrì sífìrì tíra nílá òun ni àtúrà rẹ lè ṣàkọ́kọ́ yẹn jámù sáfà tẹ́lẹ̀ kejì jámù sífìrì tíra nílá nílá bí àárẹ̀.